الحمد لله أمر بتعليم أهل الأدب والدين ويقول سبحانه يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمره ويفعلون ما يؤمرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله اتقوا الله واعلموا أن على كل مربي سواء كان معلما أو أبا أو أمة أو مشرفا اجتماعيا عليه أن يكون بالأمانة التربوية وهو أن يربيه بالتربية الإسلام أيها المسلمون عباد الله يا رسول الله بيبي أمان nínú Islam àmánà ni èyí tó já sí pé èrè rẹ̀ yóò jẹ́sẹ̀ ní tó tọ́jú ọmọ yẹn ọ̀tọ̀ nínú ẹ̀sìn ní ayé àti níjọ́ gíga ìyáwó ní ọdún ọlọ́run gbogbo àtàjẹ́ àlùmọ̀rọ̀bù àwa tó ti pé à ń ṣàkóso kan abẹ́ fáwọn ọmọ máa ń bẹ ní abẹ́ wa abẹ́ àyà ni wá ni àbí bàbá ni wá ni àbí olùkọ́ ni àbí alámòjútó kan ni ó jáde pé àwọn ọmọ ń bẹ ní ìrọ̀ha wa pápá jùlọ olùkọ́ àkọ́kọ́ fọmọ wọn làwọn òbí rẹ o gbogbo rèmíyányá ó fi dandan fún ọ láti rí ọmọ. على التربية الإيمانية bíire ọmọ lórí ìdìmán lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí nídìí kíkọ́ ló bí yálà ìbímọ náà àwọn ọmọ òwúlò bí ọ̀kẹ́ náà fẹ́ lẹ́kọ̀ọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àpò òbí nísìnyí ọ̀fẹ́ ẹgbẹ́ ìkẹ̀kẹ́ jáde ju ọmọ kọ́mọ lọ àwọn ọmọ gidi yẹn ti fẹ́ kéré mọ́ ìkéré ọmọ gidi yẹn àlàágùn àwọn tó bímọ nì tàbá gbégbèsẹ̀ lórí rírè fíṣẹ́ rí àfẹ́kárí ọmọ yìí ọmọ yìí ó wúlò láyé yóò wúlò fún yẹn níjọ́ gbégbà kìyàmọ̀ lọ́jọ́ tọ́lọ́wọ́n bá sùhánà ọ̀tá aláwọ̀má sọ fáwọn ọmọ fi ọwà lùyánà lọ ọmọ tá a bá rè ní rí islam yìí o ọlọ́wọ́n máa ní ọwà lùyánà lọ́wọ́ ní ah, rárá títí táwọn ọ̀yá àwọn àti bàbá àwọn òkú àlùjẹ́nà ọlọ́run ọba ni ọya ẹ máa wà àlùjẹ́nà lọ ẹ̀yìn àtàwọn òbí bí alùmùsùlùmí náà ìbá àjọba ọya ayò haliwali gold alimọ́ra gold gbogbo àwa bímọ bímọ yányá kájọkọ́ lọ yé wáyé pé ìwọ ni rírẹ ọmọ jẹ lọ́rùn gbogbo wa o nítorí pọ́fà dẹ́dà ní làtúntà lónìí wọ́n á bí yín léèrè nípa àwọn tẹ́ ṣe kó lẹ́sí pójú táwọn ọmọ yẹn ti tẹ́ẹ̀rì wọ́n dáadáa rá lólùkọ́ àkọ́kọ́ fún wọn ìjọlọ́nkọ̀lá lọ́sọ́lọ́gbọ́gbọ́ ọ̀rọ̀ ráì wọ́n wúwa mọ̀síkòlò àwọn àyíyá tẹ́sì léèyàn tó jẹ́ bàbá ara fún sọ ni o á bí nípa àwọn tá a fún sọ kó ló ti ṣe sí ó sọ ní àbòfin ráì bákan náà wà ní mọ́ àtọ̀rọ̀ àyíyá tó في بيت زوجها وهي مسؤولة عن رعيتها bákan náà ìyàwó ní ìyá fún sọ́lò wọn náà lé ọkọ rẹ̀ wọ́n ń fi wọn náà nípa wọn tó fún sọ́ fún sọ́ ní àbọ̀mìrà rẹ̀ ayọ́ ni mùsùlùmí náà ìlú àjọlá ọ̀yà àti ìmọ̀lúwálì yóò wọ́n ní mọ̀rọ̀ bóòl gbogbo àwọn abímọ bí wọn kàn má bímọ dálẹ̀ lásán kódà kéèyàn bá ti rí fóun ò ní mójú lọ́mọ mo ní ti kó bímọ bẹ́ẹ̀ni láfi rí nínú àwọn sálàf lè pé ààrẹ lómi gba àwọn tìrì pé iṣẹ́ tí ń bẹ lọ́rọ̀ àwọn fi pọ̀ jù àwọn ò fi àmọ́ náà yẹn àwọn ò fi ráre torí àwọn òṣìyàwó bí al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn òṣìyàwó kìí ṣe pé wọ́n tako ìgbéyàwó ṣùgbọ́n wọ́n rí pé mo táwọn kó lọ́wọ́ yìí ti pọ̀ jù àwọn ò fi ẹ̀tọ́ obìnrin dùn ọmọ bá tún lè gbà àwọn òṣìṣẹ́ tó yẹn dùn ọ́ kódà wọ́n pọ̀ nínú àwọn ìlàmá lè fún àwọn afá àkọtí àwọn fún wọn ní àlọ́ ìlàmá àlọ́ ìgbà àwọn olùmọ̀ tó ṣe sí àkàn ni wọn èyí tẹ̀ sí bí gbogbo àwọn afá yìí wọn kọ́ ẹ̀ kìtàbù nìga àbí wọn sọ nípa bábù sàwájì wọ́n sọ ń parẹ̀ wọn ò sì takò wọn gbà pẹ́ ní tí yẹn أيها المسلمون عباد الله ويا أيها الوالدون والمربون حجاب الله كاري وموالير إيمانية تربية إيمانية rírè ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ yẹn wọn ni bá ń kọ́ ní àríkánú ìmán tọ́ba ti ti fọmọ yẹn ní nílẹ̀ àkáyé tó ti ń gbọ́n díẹ̀ díẹ̀ akọ ní orígun ìmán ní mẹ́fẹ́ fàtẹ́mọ yẹn náà ni ìnígbàgbọ́ sọlọ́run ìtorí ọlọ́run yẹn ó gbé e láti bẹ̀rẹ̀ fún pé alóbíọ lọ́lẹ̀ yìí àìsíyàn ní bàbá láyé wọ́n tún wá bẹ̀rẹ̀ pé alóbíè mi yóò ní bàbá yìí àtún wá sí bàbá láyé mọ́ wọ́n tún máa bèèrè kò ní rèsì mú wa mọ́ dáadáa ọ̀gá àti mi ọ̀ rẹ̀ àti bàbá mi ọ̀ bàbá tọ́ àwọn bàbá mi lẹ́yìn ẹ̀yẹn ẹ̀yìn tó dá gbogbo wọn náà ní Allah ọmọ bá ti ń gbàgbọ́ yé tó mọ̀ tó sóòtì títí ikú láàmà àti kọmọ àbáròyé àbẹ́jọ́ àbí fíìmù fún láàmà fi ọmọ ẹlòmínì ó wọn ọ̀fẹ́ kọmọ òun ké ọmọ kékeré fa ó túnmọ̀ bí tó ti lè tẹ gbogbo àwọn eré orí ìtàgé oríṣiríṣi ọmọdé tí ò sí mọ̀rọ̀ sọ gan ẹlòmí fi ń lé ọmọ rẹ̀ nìyẹn a rí ọmọ ní tẹ̀lifíyà kan tí máa ní ìyá nírè ìgbàgbọ́ akọni àdìkámi ìmáà ọlọ́run àti ilẹ̀ mo lọ́sẹ̀ ẹ̀dá mo ló ní kápá lórí ẹ̀dá mo ní darí alámọ̀rí gbogbo mo lọ́lẹ́tọ̀ síjọsìn lódodo a fi kọmọ wa nígbàgbọ́ sáwọn màláíkà a sọ iṣẹ́ kọ̀ọ̀kan náà màláíkà fún àti ẹ̀wí rárá ohun tó ní sí lọ́rọ̀ mọ̀rọ́kọ̀bà sáwọn màláíkà tó lọ́wọ́ tí wọ́n ṣàkóso rẹ̀ a sọ kọmọ wa ìfìmọ̀ ọ̀yẹ́ fi domi kọ́wlé ìlàlàdé ìjọ ọ̀kí ìbùn àti irú ẹ̀kọ́ tí lókùnmọ́nù ń rẹ̀ ń jò níyìí ọmọ pé yá bú náà tí wọ́n mọ mi nígbà tó kí lọ sọ́mà sẹ́bọ̀ fún fún àwọn àtọ̀ mọ̀ pé ìnà ìntẹ̀kùn lè sọ ọ́ra àkọ́tẹ́tì ìnìkọ́dàlì àtẹ̀kùn kí sọ̀rọ̀dì áwòfin kàmá áwòfin áwòfin yá ti fi hàn ìbílẹ̀ iná àwọn náà kọ́ mọ́ wa oníjájú kọ́ mọ́ wọ́n máa jọ mọ́ mùsùlùmí nígbà bá ń gbélé tó bá ti dé skul yóò ti dọ́mọ kúrú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nílùú ẹlòmí ọmọ olówó fowó rákú ni ọmọ wọn lọ sùn àwọn ọmọ tó ń safẹ́wó tuntun ti ẹ̀bà nínú jẹ́ pípọ̀ jù ní pé gbogbo ọmọ iléèwé kọ̀ọ̀kan tẹ́ bá rí báyìí lọ́jọ́ ọkùnrin ni ẹ̀rọ obìnrin kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láì tó igi wọn àtàárọ̀ àtọ̀sẹ́ àtàlẹ́ àwọn mi tún lọ sùn lọ́dọ̀ ara wọn gan ẹ̀rọ ọmọ mi yọ jáde dáadáa léèrè ilé mùsùlùmí àwọn mi ń fa igbó nínú àwọn ọmọ mi báyìí fóònù ni wọn máa bá sọ̀rọ̀ tó ti ya wèrè pátápátá èyí ò rí pé sùlùkù eléyìí ti sí ìjìyàn yẹn àìrí ọmọ nílé ìmáàni ní ọ ọlọ́hì ọmọ abá fóònù sọ̀rọ̀ ni ó lè lóun bẹ́ẹ̀ ní bọ́ọ̀lù ní India ọmọ àsọ̀rọ̀ àpá ọ́ to kill me I kill you ọmọ wẹ́rẹ́ tó sì fẹ́ yóò ti ṣàìsùn ó ti dàrú àgbé akọmọ ní àríkámi ìmá òun rárá kò tiẹ̀ mọ́rọ̀ tó ní ti pẹ̀lú ọmọ ọ̀rọ̀ mọ̀rọ̀ sọ́bà ọmọ adẹ́dà ni mọ̀ yẹ́ ìgbésò mi kọ́wìlì ìlàlẹ́dẹ́ ìṣẹ̀rọ̀ sí ìbùnà àti ọmọ rẹ̀ ọmọ àjọ ọmọ mùsùlùmí tó bá wà lé tó bá kú jáde náà ọmọ mùsùlùmí ni ọmọ àjẹ láàrin ọmọ nílé ìmá látúrí pẹ̀lú àwọn àríkánul Islam àríkánul Islam ọ̀rọ̀ sọ̀lá ni ọ̀rọ̀ àwẹ̀ ni àwọn sálàfù ti máa ń ṣe kékeré wọn fi ń kọ́ wọn ní kékeré ní màlẹ́ fi kọ́ ọmọ ẹ̀ lásán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ yé wọ́n rò pé ṣé ìmàlẹ́ ọkọ̀ ọmọ rẹ̀ bó ṣe máa ya wèrè bí ó sì sinmi ní lá àṣọ yẹn ní àdó àti ọmọ àti wẹ́rẹ́wẹ́rẹ́ ṣèkìní tí ọmọ àti wẹ́rẹ́wẹ́rẹ́ bí àgbà àti máa ń tọrọ yẹn kékeré ní màlẹ́ fi kọ́ ọmọ ẹ̀ lásán nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní yọ sọ ẹ débi pé ó dàtọ̀ bá ní kó o chéǹjì àwọn èpè yẹn sọ́dọ̀ àìlè òkú rẹ̀rẹ̀rẹ̀ ni ẹ̀rí láka àwọn ọmọ wa ní àwọn àríkánù Islam tó láti ń dán ọ̀sọ̀lá àá lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ síyáàmù gbogbo ohun tó ní ṣe pẹ̀lú kọ́ máa sọ láka díẹ̀ díẹ̀ ọya fún yẹn ọya fẹ́ni tí ò ní nìkan òun kẹ́ ló fi lé lọ́wọ́ òun ní òsì máa kọ́lẹ̀ gbogbo àwọn kìíní àáka àwọn ọmọ wa a sì kọ́ ọmọ wa ní mọ̀ bá dé ọmọ ẹ̀ àwọn òpinlẹ̀ ṣẹ̀ríyà kódà wọn ni ẹ̀yẹ́ lè lọ gbé ìgò green tí wọ́n pọ̀ ẹ̀yìn àyìn síbẹ̀ ní abẹ́rẹ́ pé ẹni ìlọ́wọ́ ti rí yìí arákùnrin o tó lè gbé tó ti pé pàdé ẹ̀bí ẹ̀ lòun náà ó gbìn ẹ̀ jáde irú àwọn Coca-Cola nìkan ó gbìn ẹ̀ jáde orílẹ̀ aláàlì ni ìgbìyàn gbọ́dọ̀ tún rí mọ́ ọ wọ́n máa fi ká àwọn ọmọdé ẹ̀yẹ ìjádọ́lá ọmọ wa kó lè wúlò fún wa láyé àtijọ́ ìgbìyànjú àárẹ̀ ní rírẹ̀ kòlòkìyà kòlòkìyà tẹ́lú kòlòkìyà láti wà kọ́ ìwà àkọ́kọ́ tá a gbọ́dọ̀ fi kọ́ ọmọ wọn náà sílẹ̀ ìdìbò tó dùn torí wọn ti sábà máa ń yá sọmọdé lẹ́nu jù tó bá wà ní kékeré pẹ̀lú wọn ti rí lọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọn ni kọ́ parọ́ ó sì nǹkan kó lóhùn òṣè because ó ti rí rẹ̀ lára àwọn òbí ẹ̀ náà wọn lọ́kàn níbi sallallahu alaihi wasallam àti ọlọ́dẹ ilé àwọn ẹnìkan arábìnrin kan wá ń sọ fún ọmọ rẹ̀ yìí pé abdullahi ta'ala ọ̀sìn abdullahi wa máa fún ọ ní ìjọba títí ọlọ́run ní a tó bá fi fún mọ́ fún sì kàkọ́lẹ̀ pọ́pá wa rẹ̀ kákọ́ mọ́ ní ìwà òdodo ìwà ìfaradà sùúrù ìwà ìrẹ̀lẹ̀ ìmójúkò àti kọ́mọ láti pín ní sí ká má gbàgbé ìwà yìí náà lọ́wọ́ ọba fi ròyìn ànẹ́bẹ̀ lọ́wọ́ zẹ̀kàrẹ̀ wọ̀kọ́lá fa ìnẹ̀kàlà àlá olùkín àrí olùfin àwìn eré àtẹ́bí oníwà tó tóbi ló wà ìsìláàmù tó tọ́ nítorí pé ìsìláàmù ń tẹ́tẹ́ ẹ̀sìn àti wà ní ìsìláàmù ìdílé pé láì níwà nìyí ní ẹ̀rọ alóhun lẹ́sìn ẹ̀sìn ẹ̀ lè dàrú ẹ má gbàgbé àlàyé nípa àlùmọ́fìlì ẹ̀rọ káwẹ̀ wa ẹni tó jò kanlẹ̀ níjọ́ gbẹ̀ngà àlùkìyàmọ̀ yóò kó orun wa tó kó dáadáa ó gbó sí olórin ló kó wa ṣùgbọ́n ìwà àbàjẹ́ tó wù ọ padà sọ dẹni tó jò kanlẹ̀ padà wọnà pàdé yàtọ̀ bí láti bí ń

gbogbo oúnjẹ tó lè sọmọ tó lè sara ọmọ lóore láàmà fọ agbára bá ti mọ ṣé kí mò ń sọ tó o bá ń ṣiṣẹ́ kan tí o bá ní ìtumọ̀ tó fi máa jẹjẹ oúnjẹ tó fi máa kọ́ ọmọ oúnjẹ fún jẹjẹ wá sí aláàlí ni kódò lè máa lọ ràárú o lè kó ń lu tí o bá rọrùn tó bá rọrùn ẹlòmíràn máa ní ìdí oró díẹ̀ ní sílẹ̀ òun ó gbé ẹjọ́ òun ó gbé sẹ́yìn á dáa fún ẹ̀mí ń tẹ̀síwájú lọ bòmí ó lè máa lọ dákò ìtìjú ti pọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ń jẹjẹkújẹ kí ẹ bá wo pípọ̀ nínú àmọ́dí tí ń tà àwọn èèyàn ń sìn nítorí ìjẹkújẹ ni ó jẹ́ dẹ̀ ní àlákọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìlera wa ẹ̀rí pé ọba dẹ́dà nígbà tánílé Ibrahim alayhisalatu wasalam ti ń sàlàyé títóbi ọlọ́run ó ní ọlọ́run ní máa ń fún mi jẹ́wọ́ yẹ kíni òun ní máa ń fún mi mu ìhun tí ó fi tẹ̀lé ní pé fàyídà máa rí fún ọ̀yẹ̀sfíìnì wọ́n rẹ̀ ní òun ẹni ọ́tọ́jú mi wọ́n láàrí pé oúnjẹ ní àlákọ̀ pẹ̀lú gbígbádùn àtàìbàdùn ó jẹ́ pé ohun tí wọ́n lè fi tíìsì àìsẹ̀ púpọ̀ jù ní sí pẹ̀lú bá yóò dé òní gan padà ń fìdí ẹ̀ múlẹ̀ fún jẹ oúnjẹ lórí wọ́n lágbára jù ògùn gan lọ àlọ́jẹwé lásán ó sì máa jẹ́ ó sì lè pa àdán máa yàtọ̀ ìfọ́n sọ̀rọ̀ pé ẹ̀dá lè fọmọ ẹ̀dá gbogbo ẹ̀kọ́ tó lè ba lífàdì

àbí kò rí nǹkan gidi jẹ ká fún lóúnjẹ gidi jẹ ká tọ́jú ẹ̀ tó bá rẹ̀ kiri ìlara nìyẹn gbogbo orú àwọn rírì nínú nǹkan tó mọ́ ìwúlò kí ni ayé pàṣípàṣọ ìlà ìyáàmà àkóso kan lè ha lè ṣètò láhà ìyáàbò لسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم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 nínú orílẹ̀ ìlànà rẹ̀ ọmọ wa ọmọ ìwúlò ní ayé àtijọ́ ìdàgbéyàwó àníkárí rírè ìjọba àtàlẹ́wò ìjà kárí ẹ̀mí rẹ̀. Akọ kárí ẹ̀mí yẹn pẹ̀lú ìjọba níní àti ìgbóyà. Ojú ó ti táyé ẹlòmíì bákan. Ẹlòmíì ti dàgbà tó ti lé sí sí kò lè gbọ̀kadà. Ẹrù yìí àì máa ọjọ́mọ́ ọya ó ṣubú yìí bí ó gùn gbogbo tó lè sí lìsì níbi tí ó ṣubú sí yẹn ló kòkó bẹ yóò sókó bọ́lẹ̀ ọkàn lápá bẹ́ẹ̀ni kí wọ́n lọ tó apá yìí nítorí pé ni ìyá ń palẹ̀ mọ́ rẹ̀ lè di ọjọ́ iwájú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàkọ́ máa kú ọjà lápá orí ni ó ti kiri ká ẹlẹ́mẹ́ ọmọ kádà rí mo tọ́ ẹ̀kọ́ káyàdà tí kẹ̀yẹ́ sí lè sọ̀rọ̀ kò nílé káyàdà àìrí ọmọ nílé ẹ̀mí pẹ̀lú àdìsúrà mùsùlùmáà ìlànà mọ́lẹ̀ ọlọ́rọ̀ mọ́lẹ̀ pé bó ṣe rí nì ẹni máa pẹ́pẹ́ lábẹ́lẹ̀ ikọ̀ ọmọ wa ní rírí ẹ̀mí mo ní bí ọmọ ti máa ní fún tí bá fẹ́ fún ẹ̀kọ́ fẹ́fẹ́ nìkí bá mú nǹkan lọ láti kékeré lẹ́sìn máa mójú tọmọ mo kìíní kan lọ kìíní yẹn ti pọ̀ ju ohun tó lè jẹ lọ àwọn àgbà ní sojú ẹ̀ láì jẹ́ ọjà sí kọ́ àgbà ń kọ̀rọ̀ ìfẹ́ kókè jẹ́ ókè.

lọ́jọ́ iwájú kó wúlò fún yẹn ní ayé àtijọ́ ìyá káàrí ọmọ yẹn ní rírì ìṣìmọ̀ àyíyá ọpọlọ ìṣẹ̀lẹ̀ àwùjọ tọmọ yẹn ó lè gba àwùjọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn yẹn ń bí nísì wọn ò wo sílé wọn la wọn bàjẹ́ bá lù mọ̀ ni wọ́n ní kí wọ́n rọ́mọ kó máa ṣètò fún bí ẹ̀ kìkì áá ẹni tó sì bí wọ̀nyí náà ló ń bímọ báyìí torí wọn ó gbọ̀ ni wọ́n á wọn ó bá lù mọ̀ àkọ́kọ́ láti kọ́mọ ìyàfẹ́ rẹ̀ pé ìwọ ní ọgbà òjò òun ni kọ́kọ́ mọ bóò ní ó sì sí ẹ̀tọ́ fún àwọn ẹlòmíì kọ́ máa jàsí pé tààrẹ nìkan ní ọmọ láwọn yẹn tafẹ́ tó wọ̀ fún kọ́kọ́ ní àwùjọ nínú rẹ̀ níyà àti bàbá rẹ̀ ìyá rẹ̀ wọ́n bá ti pẹ̀ ọ́ lẹ́ẹ̀kan méjì ni wọ́n máa dáhùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìsìn kódà <laughs> ìyá ọmọ àdáni báyìí ọmọbìnrin ó sùn ẹgbẹ́ pípọ̀ ní wọn ní ìsìn wọ́n padà ń wọlé ọkọ̀ ọmọ kàrú ọmọ bẹ̀ẹ́ sí wọn ó dẹ̀ lòmí gan ó yẹ pé yàrá aláṣẹ ni àwọn tó bí ọmọ kankan sí tí wọ́n bá lù wọ́n dé èmi nìyá rẹ̀ mi lọ́yẹ kí máa ṣiṣẹ́ kí ìwọ́lọ́ ẹ̀kọ́ máa ṣẹ́ kí máa wọ̀ kí máa kọ̀ lẹ́sẹ̀ pẹ́yà fún mi wọ́n àwọn òbí tí wọ́n gbà wọ́n rí wá jò ní wọ́n rí wá bó láti máa sọ̀kọ̀ wọ́n bá ń fọṣọ lọ báyìí wọ́n máa dán ọ̀nà ọ̀sẹ̀ fún wa aṣọ tọ́jọ́ ju owó fún tó báyìí wọ́n padà gbà wọ́n máa ń ṣe ìjọ ní ẹ̀rí fún tó máa ń ṣe bẹ̀lọ́ ọ̀nà ọ̀yá lọ́ọ́ dayọ̀ sí àti mú òdí wọ́yọ̀ láti bẹ̀yẹ ọ̀yá lọ́ọ́ da ẹ̀gúsí sí láyé òtí tó jẹ báyìí láàrẹ ọmọ ní rírè tó fi lè gbé àwùjọ lọ́mọ ẹ̀tọ́ ọmọ làkejì fún nínú ẹ̀lẹ́ àti bàbẹ́ àgbàlagbà pé a máa ń pán dàyè ni kódà ẹ gbé látòrí àwọn tó jù lọ tẹ bí wọn fẹ́ra wọn ìfẹsọ ọ̀gá rẹ ni ọ àǹtí rẹ ni ọ ọ̀yá ẹ má jẹ́ agbàgbé òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrẹ ọ̀sán ara àwọn tó dàgbà tí wọn mọ orú ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ àwùjọ yẹn ní àwọn tó ti lọ àní sọlá àsàlásẹ̀ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nìkan kú àwọn tẹ̀gbọ́n tàbúrò lọ́wọ́ àǹkálẹ̀ wọ́n á fẹ́ máa ṣàlàyé ìṣẹ̀lẹ̀ yẹn fún àníbi sọlá àrẹ ọ̀sán ẹni tó kéré jù lọ fẹ́ máa sọ òṣìṣẹ́ ọlọ́run ní káàkiri ọ̀rọ̀ ságbà lẹ́nu ha ha ìwọ́n ọmọ yìí ti á lẹ́kọ̀ọ́ báyìí àwọn kọ́gbà olùkọ́ lẹ́tọ̀ rẹ̀ àtìkọ́ aládùúgbò lẹ́tọ̀ rẹ̀ àtìkọ́ mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun lọ mọ́ òfin lè gbé àwùjọ àti ẹ̀kọ́ àti gbáwùjọ ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn àyè kan lọ́wọ́ pé gbogbo èèyàn bí bẹ́wà ní ọmọ àsọ̀rọ̀ pọ̀ ó fi kọ̀bọ̀rẹ̀ fún un nígbà tá a wà níbi òfin pẹ̀lú àwọn bàbá wa nílò ní wọ́n bá dá ọ̀rọ̀ lẹ̀ wọ́n so òfin lọ báyìí wọ́n dá ọ̀rọ̀ lẹ̀ ó sì mọ nǹkan tó wì ọ́ bí wí kájẹ̀ ní ìṣọwọ́ tí wọ́n fi báyẹ̀ wí ṣẹ̀rí ọ̀gbà wọlé torí kí ní táà máa fi ń kí ní ọlọ́nà ẹ̀mì báyìí ni wọ́n kó gbìyàn dídì ẹ̀yọ̀ fún èèyàn gbọ́dọ̀ gbáyẹ̀ lójú àbí kí wọ́n yọ kọ́fì ọkọ̀ òbòyẹ pé ìwọ́n má bàjẹ́ torí yìí ó hù tí lè fi sùn tó gbórí yan máa gbóná tó ní ìsìn ọlá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìwà àti ọ̀rẹ́ rẹ̀ kan àbí ẹnìkan ọmọ ọ̀rẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ akọmọ wa ẹ̀kọ́ jíjókòó akọmọ wa ẹ̀kọ́ oúnjẹ ní máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà nínú àwọn ọ̀yá tí wọ́n rí àwa nígbà ní báyàwó fún oúnjẹ wá yà nígbà táwa tí ó débẹ̀ ní ìfún lágbà láti rí pé ẹ́ẹ̀kọ́ tí yìí ó lè fi gbá òjò lélẹ̀ mẹ́lòmí bá jẹun dálẹ̀ báyìí ah inú ọmọ àbí ọ ni wọ́n ní owó bó ṣe dá tó ìwọ lọ́wọ́ à ń jẹun bí ajá bí adìẹ lọ́sẹ̀ gbogbo ẹ̀ kálẹ̀ jẹun jẹun báyìí àwọn yẹn ń kọ́ wá ń gbà yẹn ọba ń jẹun àyíjẹ àjẹpọ àtàgbàlagbà ọwá ńlá kàbá yìí wọ́n rí tí wọ́n sì yàn ní ìgbájú tó gbé gbogbo ẹ̀gbẹ́ yẹn ni wọ́n máa gbóná lẹ́yìn ó fi parí oúnjẹ yẹn èèyàn máa sunkún ni nígbà wa kí ó dágbà ní ṣe ee àti tí yẹn bá ń jẹun kàlágbà bí irú àmàlà tó lọ́bẹ̀ ẹnu yẹn ọmọ alákàlẹ̀ ẹ̀kọ́ fẹ́ kó tún máa kì í bọ́ ìfẹ́ ẹnu rẹ mẹ́rin ló tún fẹ́ máa fẹ́ lómi ìjẹ yìí ẹ̀kọ́ bò láti jẹun akọ̀mọ̀ àwọn ohun tọmọdé ti gbá òjò nìyẹn tí òfin ní yọyẹ bó là á ti rìn bó là á ti sọ̀rọ̀ bó ni wà sí ìbádọ́lá tó lè sáré ọmọ tó wọn àti wúlò lọ́la àti lónìí ayé tá a wà yìí fún ẹ wọn ní ká tún rí ọmọ ní sẹ̀rẹ̀díyà tàbí ìyá rírì ẹ̀yà tọ́lọ́hun ya ọmọ ẹ̀ tó yóò kẹrin àbí ọkùnrin ọmọ ojú méjì yẹn lọ ní ọba nílò ọmọ lórúkú ẹ̀ka sábómi àpò kọ́mọ̀ láwùjọ wọn. Ìwú tó mọ̀ rẹ̀ jẹ́ yẹn láti kékeré ni o ti gbígbèsè ẹ̀fọ́ máa kọ lẹ́kọ̀ọ́ ohun tó ní ìṣẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ẹ̀yà rẹ̀. Kí bá tí wọ́n sixteen bífọ́ ọgbà yẹn ni ó ti kọ́ ní àdá police design ẹ̀kọ́ ìmọ̀ àgbàyọ̀dá. Ẹ̀sẹ̀ yẹn ó gbàyọ̀dá ẹ̀sẹ̀ yẹn bá fẹ́ lọ wọlé káyà rẹ̀. Ó ti á ní gbàyọ̀dá.

ọmọ onílé ìfibò lọ́fẹ̀ sọ fáwọn ẹ̀ka àwọn ìlú mi àwọn máa ní ká lọ wá fúláàtì ní kọ́lájọ fúláàtì lójú rẹ̀ lọ́wà láti lè fi pèsè ọmọ rẹ̀ fọ́jọ́ wájú ìdíkẹ́ náà lẹ́jọ́ ń sùn ìyọ̀ndà olókún ní ọgbà ìmì ọmọ arí ìmì ọmọ ẹ̀yà tọmọ yẹn bá jẹ́ alájóbìnrin ni màmá rẹ̀ máa sàlàyé fún ó jẹ́ máa mọ́ nítọ̀ ẹ̀ àdábò nẹ́rọ̀ ẹ̀kọ́ gbòlìyàn ti máa ń wò sáńgó yẹn ó ti tẹ́jú mọ́ jù ewúro léyìn àlàní ìsọlá tààlà ló fi ń kọ́ afáwà ìkọ́wé èyí tó jẹ́ àkú abdullahi ibn abbas ní ọbí ọlọ́ọ̀kú tààlà àdìgbòmọ̀ níjó ní ìlọlọ ti hajj lágbèrè ó gbé sórí àkúnmí ní wá rí obìnrin kankan obìnrin yìí máa rẹwà abá tẹ́jú mọ́ òjíṣẹ́ ọlọ́run wa ń sọ fún pé ó lè bá sọ̀rọ̀ kí kájú rẹ̀ dà lára rẹ̀ àwa ni wọ́n máa fi kọ́ ọmọ wa òtún mú oró pọ́síbù tó máa ti sáré fura pé ọkùnrin lòun obìnrin lèyí tó ń wò ní ọba tó tẹ́lẹ̀ kójú ọlọ́run àbúgbójú ànímọ̀ ní ọ̀pájú ẹ̀dà lára rẹ̀ nígbà ọ̀yọ́ wá sọ̀rọ̀ kan pé èyí sì rọ́dọ̀ ọkùnrin àtọ̀lọ́bìnrin wọ́n ń tẹ́jú mọ́ra wọn àmọ́nù ṣàìtọ́nà àlékùnà ní ìfọ́kẹ̀balẹ̀ wá sí kánú ìlà ìrọ̀lọ́ ó bá tó kó fẹ́ àwọn olóòtú ń báyìí lẹ́dọ̀ọ́ lẹ́fẹ̀ẹ́ kọ́lọ́wẹ́ tó fẹ́fẹ́ àwọn abájọ á tó fẹ́yàwó látọrí 16 lọ sókè ọlọ́pàá àwọn bí mínísì bí wọ́n gbọ̀dé ọmọ mi ọkàwé ni sùkú yẹn èyí náà lọ bẹ̀kẹ́ lọ wò rẹ̀ náà kí lè tẹ́ jókòó kalẹ̀ lé ẹkọ́ rí sùkú yẹn kẹ́ lọ gbò lọmọ yín sí ń sàtàwọn ọmọ ọlọ́mọ tẹ́yìn náà mọ̀ ẹ̀rí pé táwọn ọmọ yẹn nídìí ẹ̀ fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ihun tí wọ́n nídìí òun ni kí wọ́n ṣe ìyàwó lábàpàá ọ̀tẹ̀rẹ̀ ìjẹ́lógún ẹlẹ́ẹ̀ṣẹ̀ ìyàwó fún wọn wọ́n sì ń ṣe ìyàwó fún ara wọn tó pàtíkà nìkú ẹ̀rẹ̀ ló máa yóò sùn kẹ́ báyìí ọ̀dọ́kùnrin ní ọmọ àti láti dàgbà ó sì tó yàwó inú ẹ̀kọ́ tó fọ́fọ́ ọlọ́wọ́ yàwó ẹ̀sìn ìgbé rẹ̀ wọ́n ní ìṣe òfin ní àjẹ́ o àwọn tí wọ́n ní kò sí bí wọ́n sì borí nígbà tí wọ́n ní sí kẹ̀kẹ́ náà ó ti ẹ̀sọ́ tí wọ́n sọ pọ́ máa ṣe bàbá aṣẹ́wó nílọ ẹ̀ ó ní kọ́ dáadáa ni àbó oníṣìnà nílọ ẹ̀ ó ti kọ́ tó ẹ̀kọ́ sí ẹ̀kọ́ ni nítorí kọ́ máa ṣe rí bẹ́ẹ̀ lábẹ́ pa fẹ́rẹ́ ọmọ wa ní tẹ̀rí àtàlùfẹ́ sí yá àti tó ní ìyàwó kásìkò ìyàwó àwọn kẹ́rin máa lọ́wọ́ bá ṣe mẹ́sẹ̀sẹ̀ tó yẹ ká ọlọ́rẹ́ ní ìṣẹ́wẹ̀ ẹkúlẹ̀ sí wọ́n sì ń ṣe ọwọ́ tó fẹ́yàwó olóhùn ìṣẹ́fẹ́ ẹ̀sì láhàdọ̀ rẹ̀ pé kò rí rí bẹ́ẹ̀ ẹkùn ṣe wá àtúntò ẹni kọba lọ́wọ́ lè káàkiri lẹ́dínà láyé ìlú nà ní káàkiri hátà yóò gírí ahùn ọlọ́hùn mi pẹ́lẹ̀ bí o bá lágbára àti ìṣèyàwó ọjọ́ kò ní ṣe á ṣe pálapàla wọ́n máa fi ṣe rọrùn rírè ìwọ̀n ọba tá a mẹ́nu báyìí òun la lè fi ọmọ ọmọ yẹn fi ṣe ọmọ láyé bí báyìí yóò tó wá jọmọ fún ajọ́ ìgbésà ìṣèyàwó àmì ọlọ́run ọba subhanahu wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ lè tó dàdúró yẹ lọ́gà ọ̀nà tó lọ́wọ́ ta ni habula na mina zuwaji na wàzọ́ ìyá أشهد أن لا إله إلا أنت